sórí ètò ìfẹ́ lọ́kùnrin lóbìnrin nìkan la máa ń mẹ́nu bà á rò pé àwùjọ tí ìfẹ́ bá wà irú àwọn nǹkan báyìí kò yẹ kó máa jẹyọ bí bàbá bá nífẹ̀ẹ́ tó dáa sọ́mọ tó bí ó jẹ́ nǹkan èèwọ̀ ó jẹ́ nǹkan ọ̀dọ̀tí láti mọ́mọ tó bí kó lóun bá lájọṣepọ̀ bí ìyá tó bí ọmọ náà bá nífẹ̀ẹ́ tó jẹ́ pé ìfẹ́ tòótọ́ ìfẹ́ tó rò pé àbíamọ ni mí ara mi ló ti jáde tó ní sọ́mọ tó bí kò lẹ́tọ̀ọ́ láti mọ́mọ tó bí kó ní kó máa bóun lájọṣepọ̀ láàrin ẹbí ńkọ́ láàrin ọ̀rẹ́ ń kọ́ àbí láàrin drivers ó rọmọ ọ̀gá ẹ̀ tó rò pé kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ́ẹ̀ kì í ṣáà ń ṣẹ̀jẹ̀ mi àmọ́ òwúrọ̀ ọjọ́ orí ọmọ yẹn ọmọ ìṣó tó ṣe nǹkan báyìí ṣó tó ṣe bí a ti sọ ọ̀pọ̀lọpọ̀ gbà mìíràn dẹ́pẹ́ àwọn òbí mi gan àìkíyèsí ló fọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ láti pé ó bẹ̀rẹ̀ láti kékeré gẹ́gẹ́ bí tó ní kéré ọ̀sìn pẹ̀ta ìrókò nígbà tó wọ́n bá kéré tó ń rí oríṣiríṣi nǹkan báyìí tí ò rẹni bá sọ̀rọ̀ táyé sọ pé a nífẹ̀ẹ́ ọmọ wa tó irú ìbáṣepọ̀ ló wà láàárín àwa àtọmọ wa ṣé ẹni tó ọmọ bá rí tó máa sá ni my mommy is coming I can't talk ṣé ẹni tó yẹ pé tó bá rí yẹ ọkọ tẹ fọwọ́ kàn ń sùn ṣó lè sọ pé mọ́mì èèyàn kan fọwọ́ kàn mí báwo ni ìbáṣepọ̀ yín sọmọ ṣe rí káti wàá gbà pé yín rò pé ọlọ́run jẹ́ kèmí ṣe irú ẹ̀ àmọ́ àwọn tó lè ṣe fọmọ yín níbi tó wà nǹkan ṣọmọ yín lè wà sọ fún yín tó bá dé láti ilé ẹ̀kọ́ pé nǹkan báyìí lòun rí àbí bàbá ṣe jẹ́ ni tó jẹ́ ọ̀rẹ́ ọmọ yín ọ̀rẹ́ ọmọ tí mo lérò mi ìná ọ̀rẹ́ ọmọ tó máa ní ẹ jẹ́ ń gbé ẹsẹ́sẹ̀ ara mi ń dìde ó jẹ́ nǹkan ìríra yàtọ̀ sí pé ó jẹ́ èèwọ̀ ẹ̀jẹ̀ èèyàn báwo lèèyàn ṣe máa rò pé ah, ẹ̀jẹ̀ mi mo nífẹ̀ẹ́ ara mi báwo mo yẹ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé irú bàbá bẹ́ẹ̀ lẹ jẹ́ àyọ̀pọ̀ tó yẹ pé ọmọléèdè láti ilé ẹ̀kọ́ pé ìsọfún kí nǹkan kan báyìí tó ń bọ́dà mi nígbà tí wọ́n bá ti ní good relationship pẹ̀lú àwọn parent ẹ̀ ẹ̀rù oníbà láti wá bá bàbá àti ìyá pé nǹkan báyìí ni mo rí láti ibẹ̀ wọ́n á gbé ìgbésẹ̀ pọ́nmọ́ mi torí ẹ̀rù tó ti wà kò ní kà sí láti kékeré from tó bá di kékeré tó di pé kò sẹ́ni tóun bá wí adélé girama òun gan lè jẹ́ ní tẹ́kùn òun tún máa introduce ọmọ mi sí á rò pé jẹ́ a máa ṣe kò sí big deal bẹ́ẹ̀ ọmọ mi tó dẹ̀ ń ṣe yẹn kẹ̀dẹ̀ rí ìyẹn náà lè máa lè sọ fún òbí tó bí sílé yá tí mọ́mí bá gbọ́ wá nà mí ni wọn ti fẹ́ gbọ́ my own side of the story kó tó mọ̀ ó di yunifásitì ṣórí tó ti bẹ̀rẹ̀ láti kékeré ó ń dàgbà lọ àwa débi pé àwọn rò pé kò ṣe kí ni big deal kò sí nǹkan tó ẹlòmíì gan bàbá yẹn du bàbá a ní kí ni big deal bẹ́ẹ̀ nǹkan tí mọ́mí ń gbà ni mò ń gbà ìyẹn ló jẹ́ nǹkan táwa fi ń preach lórí ètò yìí pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin èyí àtàwọn ọmọ tẹ̀ bí ṣó tẹ̀lé táwọn òbí yẹn ìyẹn gan kí n tún tẹnu mọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́